دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Chintu Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ Muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat. ثم الصلاة والسلام على المبيعات رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أين أقول يا يا الله, الله tọrọ alikun ala ọlọ́run fún anaba muhammad sallallahu alayhi wa sallam ọdí ọlọ́run ọba nínú àní ọ̀rẹ́ àtijọ́ kan rẹ̀ kójọ kí o gba àwọn ìjọsìn wọ̀nyí lọ́wọ́ wa ọlọ́njọ́ májàlúwà láyà o ṣe wá lẹ́rú ilé tí ìwọ ọlọ́run ọba ti yọ́nú sí kó tó lè pé tó máa dín ní jẹ́gbìrì àríkàmọ̀ tí wà ní báǹkan rẹ̀ kan nínú iṣẹ́ rẹ̀ ọlọ́run jọ máa ṣe tiwa bẹ́ẹ̀ o. akẹ́rẹ́ àwọn káàbọ̀ lónìí sí ìdánilẹ́kọ̀ọ́ wa ibi tí a ti ń ṣàlàyé fún wa bọ̀ ní pàtàkì ń tó ní ṣe pẹ̀lú àdúrà ṣíṣe nínú Islam. àwa mùsùlùmí ọlọ́run wa púpọ̀ fún àwọn oríṣiríṣi àǹfààní kalẹ̀ fún wa. àwọn àǹfààní ajíṣìbí mùsùlùmí láàárín mùsùlùmí ò tún gbọ́dọ̀ máa tún ṣe bàbá ẹnikẹ́ni nǹkan wà nílẹ̀ wa tá lè ṣe kan tó wa tí ò sọ́nà àbáyọ sí nínú ẹ̀sìn wa kí ni wàá wá káàkiri kí ló ń wá ká kí ló sọnù lọ́wọ́ ẹ tó ń wá káàkiri fa náà wọn ni bá kan yẹ ká tún bá ọ náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pẹ̀lú àwọn ní àfa ìmáàmù sáàdùn tí wọ́n ti rò pé gbogbo nǹkan báyìí láyé àfi káwọn ṣáàfi méèkì owó lára àwọn èèyàn láwọn èèyàn fi níṣòro tí wọ́n dọ́dọ̀ yín tẹ́ẹ̀ ju ọ̀nà ẹ̀tọ́ ìtànàbí ní ká júwe fáwọn èèyàn tẹ́ẹ̀ fi júwe rẹ̀ fún wọn mọ́ sallallahu alaihi wasallam tó fi jẹ́ sí pé owó yìí náà ni àti gbogbo oríṣiríṣi wà bàjẹ́ táwọn èèyàn rí ìwà ni tí ò wá mọ yìí èèyàn tó ní góòdì lọ́wọ́ tó wà lọ fi ń ṣeré lórí àkìtàn àkàwé mùsùlùmí bó ṣe rí nìyẹn láwùjọ tá a wà lónìí àbẹ̀ ọlọ́run kó jọ kó já gbọ́kágbà mọ́ ń pè gbogbo àwa mùsùlùmí jákèjádò gbogbo àgbáyé níbi tá a ti ń gbọ́ wa mọ́ ń pè wá padà sínú ìsìláàmù wa ẹjá padà sínú ìsìláàmù wa ẹjá padà ẹjá padà sínú ìpìlẹ̀ àdúrà ṣíṣe àdúrà ní mùsùlùmí àdúrà lágbára wa ní ìsìn yẹn káyà sókè pé election bọ̀ ń bò là ń lọ báyà ló rọ̀ báwo ló ti fẹ́ẹ́ rí báyìí nìsín kò sí báwo ni òṣèlú dogun báwo ni òṣèlú dégé ẹ̀yẹn máa bẹ ọlọ́run ẹja sọ fọlọ́run ọlọ́run ẹni eré ni kò yàn fún wa ọlọ́run ẹni bí májò darí wa lórílẹ̀‐èdè yìí ẹ máa sọ ní tẹ̀yìn ní ìjà ti sọ nìyẹn tẹ́rẹ́ ní tẹ̀yìn kan dárúkọ yẹn ẹ ni bóyá ni eré ni àbẹ́ni bí ni kò hàn oníkàlùkù náà rí ni rẹ náà ló máa pẹ̀lá rẹ̀ kó tó débẹ̀ nígbọ̀n bá débẹ̀ tán náà ni a ṣèṣì máa mọ tú kọlọ wọn torí ẹ̀ ń tíkẹ́ yìí máa sọ kọlọ wọn ní ìsìn nìyẹn àjàgbé eléyẹn ni bẹ́ẹ̀ náà ni gbogbo àlámọ̀rin tẹ́fẹ́ ṣe láyé náà ẹ máa sọ kọlọ kó yàn rí fún yín bá mi ṣe tó máa dáa fún mi láyé àti lálùkìyàmọ̀ mi ìtẹ́ wá ń fẹ́ ẹnẹ̀ máa bẹ̀ ọlọ́run àwọn àdúrà tíyàn máa wá fi ń sọ ní oríṣiríṣi nǹkan kankan kódà bá ṣe náà retí olórí yìí náà àdúrà wà tánà mi tó kọ́ akáma tó ti bẹ̀ ọlọ́run olórí tójú lórí dáadáa Allahumma walli umurana khiyarana wala tuwalli umurana shirarana ẹ̀tìgbọ́ warfa maqtaka wa ghadabaka anna wala tusallit alayna bidunubina man la yakhafuka wala yakhshaka ẹ̀kọ́ pọ̀ ní ìsìlámù gan àdúrà tí yàn tó máa fi ń ṣẹ̀ṣà olórí dáadáa nìyẹn tọ́lọ̀ tó máa jẹ́ kí nǹkan túbà kó túṣẹ̀ kọ́lọ̀ kó jọ kọ́lọ̀ nílẹ̀ dáadáa. a ti tẹ̀síwájú lẹ̀ níbi tá a tún ní àná. ọ̀jẹ̀ tí náà bù lè mú àràmá. tí wọ́n á dé tàbí ọ̀fin gbà na yìí tàbí òrùpa ọgbà rẹ̀. máa bọ̀rọ̀ mọ́ nínú jẹ́ ká jọ ọgbà náà ni fi ń gbà ọ ni kéèyàn jìnà sí àwọn tó haram kéèyàn jìnà sí àwọn tọ́lọ́ bá ti wọ̀ ọlọ́run ìdí pàwọ́ láti nínú àlùkùrá. na bá ti máa rọ̀jà kaná kún. ọlọ́run ni ẹ ó máa mọ̀ fáwọn kan mí ìsáyé ó fi ṣàdánwò fún wa pé ẹ máa wú ṣùgbọ́n ẹ̀sẹ̀ bá ti máa rọ̀dà kọ́nà kan tẹ́tọ́gọ́ fi ìfọyẹ́ mọ́gọ́dọ̀ bí. ọlọ́run fáwọn kan ilẹ̀ débi rẹ̀. máa sọ pé nígbà tí ọlọ́run fẹ́ ní ká máa mú sí dọ́ ó ṣe kì í ṣògbọ́ ó ṣe jẹ́ pé kí ni báárò ló fi ń ṣe ó ṣe jẹ́ gbálẹ̀ ló fi ń ṣe kí ni chájà tó bá fẹ́ chájì ní tó dẹ̀ lè jó ni tó lè ṣọ́ọ̀kì èèyàn ó wà ń bẹ̀ ẹ̀hẹ́n ó ní pọ́pọ̀ sílẹ̀ yẹn sáà ọlọ́run mọ̀ ọmọ fàwọn kan ní ìsáyé kò fẹ́ ká dédé wọn. wàlá tẹ́tọ̀kọ́ fi ihe. ó ní halal ní ti kẹ́ máa jẹ ẹ má dẹ̀ sí gbẹ́rù gbọ́dẹ̀ ẹ má hùwà tọ́jú. kẹ́ máa ṣe ṣe èmi mi náà mo ṣiṣẹ́ owó mi gbọ́dẹ̀ méèkì owó. látẹ̀tẹ̀kọ́ fi. kẹ́tù máa lọ fi owó balẹ̀ jẹ́ kẹ́tù máa fowó dàdúgbò rú kẹ́tù máa lọ fi kẹ́tù máa lọ fi owó ṣìnà. látẹ̀tẹ̀kọ́ fi. àbí kẹ́tù máa lọ fún. káwọn yẹn tún máa ṣe tó bá dúró láwùjọ tó ń da olú àwọn èèyàn yẹ káwọn èèyàn lẹ òkúta mọ́ ni torí pé ìkànnì ẹ ìwọ lówó tó tòyí lọ́wọ́ tó fẹ́ fún à ló wá máa pe àwọn èèyàn kó máa ṣe pámẹ́ǹtì fún wọn tipẹ́tipẹ́ ó wá kówó dání báyìí wá ń fún àwọn èèyàn wá ń ṣubú lọ́ra wọn ẹlòmíà tún kọ́ra ẹ̀ lápá kọ́ra ẹ̀ lẹ́sẹ̀ ẹlòmíà tún forí gún fẹsẹ̀ gbá ẹlùmí àti jalábọ̀ ara lórí ọ̀rẹ́ tẹ́tọ̀gọ́ fi ìfàyẹ̀ ìlú alaykum gọ́dọ̀ bí i. aláwọ̀ bá ní tẹ́bá fi lè ṣe pẹ́rù pọ́n ní pẹ̀lú owó tí mo darí sọ́dọ̀ yín àbí kẹ́kàn ó ti lè jẹ́ kẹ́ lẹ́tọ̀ọ́ alaykum gọ́dọ̀ bí sí bínú ọlọ́run. wa man yahlil alayhi gọ́dọ̀ náà jọ máa járí bínú rẹ̀ o. ìdíjìnà bò ní harama dì. ìṣìnà fún tó jẹ́ haramu yìí náà ni tá a ṣàlàyé bọ̀ fún wa. ìlà àjájú tàbí máa lè ní aṣọ́lọ́hó dáná sán. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ ń wò lónìí tẹ́ ń rí bí olówó tẹ́ ń rí bí ọlọ́lá bí tẹ́ ń wò bí ọlọ́rọ̀. ìlà àjájú tàbí máa lè ní aṣọ́lọ́hó dáná àwọn ó mà ti lọ sí hajj bó mà ṣe wá ó mà ti kọ́ ló ti ra mọ́tò. ìlà àjájú máa lè ní aṣọ́lọ́hó Hmm. Afọ́wà yìí ní bí wọ́n bá lọ ṣiṣẹ́ hajj. Bìmá lè pẹ̀lú owó kan. A ń sílè wo orí dáná sán. Tó yẹ pé pèlè owó yẹn haramu ni owó tí ò mọ́ ni. A ń sílè wo orí dáná sán. Owó olówó ni bóyá nìkan owó tán ní kó fi ṣe títì ládùúgbò. Owó tán ní kó fi gbẹ́ bọ́wọ̀ fáwọn èèyàn. Ẹ̀sìn ló dáná sán. Owó tán ní kó fi kọ́ sí tàbí kó fi ra àwọn equipment sí ilé ìwòsàn. Ẹ̀sìn ló dáná sán. Owó pension àwọn ẹni ẹlẹ́ni. Ẹ̀sìn ló dáná sán. Owó retirement àwọn èèyàn kan. Ẹ̀sìn ló dáná sán. Owó tán ní kí wọ́n fi develop school. Ẹ̀sìn ló dáná sán. Owó tán ní kó fi ṣe títì. Àṣìlóhó dáná sún. Owó ẹbí òun talẹ̀ bí wá kówó. Àṣìlóhó dáná sún. Owó ọtí ọtí ló ń ta haram dẹ̀ lọ sí nínú ìta. Ìbá àjájí tàbí máa lé ní àṣìlóhó dáná sún. Owó kidnapper. Àṣìlóhó dáná sún. Òun kidnap níṣẹ́ tó ń ṣe nìyẹn. Àbóṣó ló ṣe. Allah. Asìlúhù. Asìlúhù dáná fún. Ìyàwó ló ṣe ló wọ́ owó olówó tó wá fowó yẹn lọ sí hajj tó fi ń ráwọn ẹ̀rọ sí hajj. Asìlúhù dáná fún. Àwọn èèyàn ponú lọ́pọ̀lọpọ̀. Tọ́ba rẹ̀ lómi tó wọ́ bá wà lọ́wọ́ rẹ̀ lójijì bá bẹ̀rẹ̀ sí fòtó kí àwọn ọmọ ẹ̀ ti ràn àwọn ọmọ yẹn ti já sí. Asìlúhù dáná fún. Bàmá hajjajta walakin hajjatil ìhùn. Àbáwá ní ولكن حجة العين Àbí jálàbí náà ló ń ṣe ló ń ṣáájú fáwọn èèyàn òun wọ́n tẹ́kùn wọn. Bàbá àjẹ́jíta. Ọba tó lówó ń di jálàbí. Bàbá àjẹ́jíta. Inú rẹ̀ wá ń dùkú wọn náà ti lówó lọ́wọ́ nínú àwọn àfà tó lówó lọ́wọ́ ní ìlú ìlú mo wà. Bàbá ah, àjẹ́jíta. Táwọn èèyàn wá mọ̀ ni wọ́n náà wá mọ̀ fún Bàbá àjẹ́jíta. Wọ́n lọ ájì tó ṣe yìí kò yàtọ̀ sí ájì kẹ́tẹ́kẹ́tẹ́. لا يقبل الله إلا كل طيبة فلا أبواك إشبوا ندوسك إشبوا الأبوس لا يقبل الله إلا كل طيبة فلا أبواك كقلا ويرو لا إلا كل طيبة torí àkà ẹmọ yẹ lómi tá tí kò sí àlìjọ̀nú ló ń lò àwọn oríṣiríṣi àwọn nǹkan tí kì àtúbọ̀ tán wọn kì í máa ń dá olóògùn ìtagbára. aláya bàbá ló ń lọ. ọlọ́ọ̀bọ̀ ní gba. ilé kùlù tó yí ìbàjẹ́. àti tó bá jẹ́ ọlọ́lọ́run máa gbà lọ́wọ́ Allahi má bẹ̀rù ما كل من حج بيت الله مبرور Ní máa ṣe gbogbo ẹni tó lọ ṣiṣẹ́ hajj ní aláàjì tí yìí tó mọ́ dọ́dọ̀ ọlọ́run. Ẹ̀sẹ̀ wọn tí wọ́n bá dẹ̀ ṣiṣẹ́ hajj tó má tánà bí ṣe sọ, sallallahu alaihi wasallam ní alhajjul mabrur, laysa lahu jazaa illa al-jannah. Alábìnrin hajj tí wọ́n bá ṣe tó mọ́ kúrò níbi owó haram, tó mọ́ kúrò níbi ìwà bàjẹ́, tó tún ṣe tí ò hùwà bàjẹ́ kan náà lọ́hùn à ànábìnrin kò sẹ́sàn tọ́lọ́hun fẹ́ san fúru ẹrú bẹ̀jù àlìjánà lọ. máa kúlù máa ní hajjá àdéhìtà lọ́ọ̀hìn máa bẹ̀rù rò. ما كل من هج بيت الله مبرور ajọlọ wọn ajọdị àjọ jẹ́ àjọlọ sàájì àjọ kò já mọ́ iye tí náà pàtó ọlọ́run ọba ẹjọ́ jọ ní kíámà kùtùkù àhù o. ń tẹ̀yìn wò láyé tó ń dán àwọn àgbàlagbà ẹ̀yin náà lẹ́mọ̀ bẹ́ẹ̀ tí ń ṣe o. Wàmínà ilẹ̀ àti báàbì. Ẹ bá bàbá yín sọ̀rọ̀, ẹ bá ìyá yín sọ̀rọ̀, ẹ bá àwọn ẹ̀gbọ́n yín sọ̀rọ̀, ẹ bá àwọn àbúrò yín sọ̀rọ̀, ẹ bá gbojúlù mọ̀, ẹ jẹ́ bára wa sọ̀rọ̀, kábàrà sọ tọ̀rọ̀. Kówó kan dé kówó pọ̀ lásán àwọn èèyàn wà wọn tí ó jẹ́ pé tí àwọn bá ń ṣe tó bá padà há á bẹ Ọlọ́run kò ní yọ. Nínú àwọn tí a gbọ́dọ̀ mọ̀. Àtàáfúfù àní ìṣúbẹ̀ náà ti wà ìṣàhàwá tí. Tí a bá fẹ́ kàjú àìgbà, kó má máa rànjú mọ́ àwọn àwọn nǹkan àwọn nǹkan òrújú àtàwọn nǹkan yòròyòrò ayé kéèyàn gbé fúyẹ́lẹ̀ ní kéèyàn ṣá máa yá aláṣàjẹ́ nínú ayé kéèyàn bá ń bẹ ọlọ́run ọlọ́run arípélé ní ìtẹ̀lọ́rùn fẹ́rílẹ̀ ayé kéèyàn bá ń sáré tẹ̀lé lọ yòlè bá tí a bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ a máa báyàn bí tí wọ́n wà ní ṣùgbọ́n tí a bá ti ń rọjúmọ́ pa ah, àfikín nílé àfikín nítọ̀hún kò ní jẹ́ kí èèyàn ya aláṣà jẹ ìyẹn náà ló ń lìdì síbi haram jíjẹ. wọ́lá síbábú fi àfihàn ètò ààrẹ. nínú àwọn okùnfà ìtọ́lọ́ fi máa jẹ́ lérò ìbú si ó dẹ̀ sí ọlọ́mà ṣe èmi mo sì ní ji wà nílò ìdí ilé kó wá dájú kọ lọ́hùn yẹn má tún wọ̀ tún wò sí. a bá ń ṣe bẹ́ẹ̀ ara ọ̀rà sọ̀sọ́dọ̀ ọlọ́run ọlọ́run gbàdúrà o. náà kéèyàn fi gbogbo alamori rẹ̀ kéèyàn fi ti ọlọ́run kéèyàn dẹ̀ má máa wo oríṣiríṣi àwọn oríṣiríṣi nǹkan. àtẹ̀yẹ́kùn nílé ẹni tó fẹ́ kàdúrà ń gbà nínú tó gbọ́dọ̀ ṣe náà ni pé tó bá ti ń bẹ ọlọ́run kó máa ní àní dájú pé mo gbà pé ọlọ́run máa gbàdúrà ní anábì sọ̀rọ̀lá ní ó di ọlọ́run kí eh, a máa wà tún wá wá wọ̀ tún wó sí. Mà wá ní ìjà àbájẹ́ ìdùnà. Ilé ìdára máa fi parí ta kójọpọ̀ nípa ọ̀rọ̀ àdúrà ṣíṣe ta fi ń ṣìdánilẹ́kọ̀ọ́ fún wa yìí. Dùnà ọgbà ìlà yìí máa Àwọn tó lè fà tí wọ́n fi lè bí ọlọ́run tọ́lọ̀ fi ní gbàdúrà èèyàn. Dùnà ọgbà ìlà tí nǹkan ẹ bá wá ń bọ́ sójú ẹ̀ ń yẹn tí yà ń ṣe kí a má rò pọ́ lọ́wọ́ bá ń ṣe o inú ẹ̀dẹ́ tó lòun máa ṣe fún oníkàlùkù ẹni tí ò sìn láyé tó nǹkan ń kẹ́. màtí sàwọn àbígẹ́ fi tọ́lá dé. obìnrin tó bá tún wà nǹkan mi lọ́dọ̀ ẹni tí kì í ṣe ọlọ́run. bígẹ́ ìrìnlá fi tọ́lá dé. ọbẹ̀ ká àjọ àǹgbà ni wọ́n ń ṣàdọ́rà ẹgbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́dẹ̀ ní tó bá tó nù aládùúgbò lòun àfà lòun mùsùlùmí lòun alálùkùránì lòun ó tún wá ń rí àrìmọ́lẹ̀ ó tún fi kàn kọ́lé. ó yẹ ká ẹgbẹ̀rẹ̀ pé kí nàánà fi so mẹ́nu ọ̀nà lé o. gbígbé ìrì láàyè fi tọ́lá dé. ìkókó wọn làánà mi fi ń sin àtijọ́ o. mẹ́ni ìsàánà. kí ni ojú àná bí wà ó náà bá gún. mẹ́ni ìsàánà. ìwádìí tó bá ń jẹ ọlọ́run kì í tún jẹ خذلان فإننا سعوا عجز وخذلان Kó máa lọ̀rọ̀ pọ́lọ̀ àwọn ọlọ́run àwọn ṣe o, ìdàkejì ni o, àtàtorí kò dí rẹ̀.

kódà kó má tiẹ̀ ju quarter plus kan lọ kódà ọlọ́njọ́ ṣàánú mi kí n mọ̀ wí kódà pàápàá kí n mọ̀ má sì yẹn má sì yẹn mo fẹ́ mọ̀ yẹn English yẹn náà mo fẹ́ mọ̀ yẹn náà hmm. sọ́lá papọ̀ tẹ́lọ̀ mo fẹ́ kí n mọ̀ tẹ̀sí mo fẹ́ kí n mọ̀ nahwu mo fẹ́ kí n mọ̀ mìíràn a ní kò bèrè ìmọ̀ tó ṣàǹfààní bèrè owó tó ṣàǹfààní bí yàn ṣe máa ń ṣe ni tí yàn bá ti wá lọ́nlá ní kankan ìjejì òun dọ̀ ìyàkọ̀ àlùwá sẹ́yìn lélẹ̀ yẹn. báàlì kútu ìbílẹ̀ máa ń ṣe à. eléyìí náà lára ń tí ó jẹ́ àtọ̀sọ́lẹ̀ fi nínú rẹ̀ rẹ̀ ní kí a máa lọ sọ bọ́ọ̀lù làmí kúrò níbi ìyá náà ẹ̀kọ́ wa máa sọ pé kúrò níbi ìgbóná ná kúrò níbi ìfúnpínpín ná rárá làmí kúrò níbi ìyá ná lápapọ̀ bí kò ṣe sọ́nà nìyẹn. Nínú tí ẹ pọ́ máa ṣokùnfà kéèyàn ṣàdúrà pàdúrà rẹ̀ máa gbà tóun dẹ̀ ní mọ́ tóun ṣe. Ìrẹ̀ ni kéèyàn máa ṣe àdúrà kéèyàn máa sọ pé Ọlọ́run ṣàánú mi tó bá wù ẹ́. Gbogbo kẹ́mi wọn wákùn ti pè é náà ọlọ́run tó bá máa kẹ́mi kó kẹ́mi tó bá dẹ̀ ní kẹ́mi jẹ́ kí n mọ̀ gbogbo ẹ̀jẹ̀ sú òun. àárín ah, kúndùn àìwé ni màá ṣe à. Ah. kí kẹ́yìn máa ní alámọ̀ kiri lé iṣẹ́ ìta ọlọ́run foríjì mi tó bá fẹ́ o. a ah. alẹ́ ìsìn ṣìṣá. ẹ̀sìn ń sọ̀rọ̀ eléyàn ó ṣàdúrà ọjọ́ wá ní mò ń tẹ̀ tí sú mi jáde sílẹ̀ tún fílẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ ṣàdúrà mọ̀ mo jẹ́ ti fílẹ̀ bóyá ti next month máa tún bẹ̀rẹ̀ àdúrà padà yìí mo ti ẹ̀ẹ̀dẹ̀ ṣàdúrà kí ló dé rí yàtọ̀ náà ni mo fi yún mi ṣe mọ̀ irú ṣe ìtumọ̀ ó eh, gbọ́dọ̀ sílẹ̀ ńgbà kankan. Náà. Àdùn ààrùn bíkọ̀ lèdè nígbà sí láàáhí. Lára tí ó máa ń ṣokùnfà kéèyàn bí ọlọ́run kó má tètè rí gbàdúrà. Òun náà ni kéèyàn máa ṣe dùn pẹ̀lú tó kọ́kàn rẹ̀ má ti gbàdúrà tó ń ṣe. Ó ń ṣàdúrà lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló tún tajà ó ń ṣàdá lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló bá àyàn òròjọ́ ló tún break ó ń ṣàdá lọ́wọ́ bẹ́ẹ̀ náà tún mú kankan tó fi ń ṣóǹkà gbogbo tó fẹ́ ṣe ojú sùhánà látàrí tírì lọ ló bá tún mú kí ní bí ilẹ̀kẹ̀ kan ló bá tún fi ń ṣóǹkà ẹ̀rọ tún ah لا إله إلا الله وحده ولا شريك له له الملك الحمد وهو على كل شيء قدير أن دادي شيء لو باتي جاتي في شيء أنكار هذا صفو هذا وزين بيدي صفو لو عندك kí ni ṣe fẹ́ kà tí wàá lè tó bẹ̀ yẹn òun tilẹ̀kùn mọ́rí nǹkan one million ó wá fẹ́ ṣàtìkárù tí ò tó tí òjò ń dẹ́ẹ̀dì lọ torí pàdúrà tá à ń ṣe nǹkan tá à náà bí fi tí òjò ń dẹ́ẹ̀dì lọ táàdúrà ẹ bá ti ń kọjá ọ́ndúrẹ́dì sókè tó tó wá sí fún nǹkan sí lọ tó tún fi nǹkan kan ká lọ àdádálẹ̀ lílé yẹn náà ó tọ̀rọ̀ tó wà ń bẹ̀ là ń sọ fún wa yẹn ó náà fẹ́ ṣe three thousand three hundred and thirty three táwọn ẹ̀ńṣẹ́ ó náà fẹ́ ṣe one thousand one hundred and eleven táwọn ẹ̀ńṣẹ́ Tàlọ́rọ̀ ẹ ló ń kàtó lọ́wọ́ fún ọ̀pọ̀. Àjọ ààrùn bí kọlìbí ń kọ̀ fi lè láàyè. Kí a máa ṣe àdúrà pẹ̀lú kó má fọkàn síbi tó ń ṣe kọ́. Àjọ àtẹ̀rẹ́ ẹlòmí ẹlòmí àmú àwọn kí ní ilẹ̀kẹ̀ ìrá báyìí tó fi ń ṣàdúrà yẹn. A máa ṣe báyìí. Ṣé n tó ń fẹ́ ni kànáà ló ti pọ̀ tó ń gù tó ń gù tó ń gù yìí? àwọn ọmọ bù. nǹkan ṣẹlẹ̀ o. àdùn ìkọlẹ̀ bìnrin káàrà fi lílà ní. ibi tí mo dé náà mo fi ń ṣàlàyé fún pé ìkàlà máa fi ń ṣò nǹkan kárù tá à ń ṣe ìkànnì àwọn diluted sinà kan náà ti wà ń ta nísìn àwọn náà lọ mọ́ àwọn ìrẹ̀kẹ̀ kéékèèké kan báyìí àwọn náà máa lò yẹn náà ní tẹ̀gbá àbí kí náà ń pè so iṣẹ́ tó yẹ kó rọra lọ fi okùn tí kò rán fún ọmọ fi ṣẹ̀gbá ọwọ́ àbí kó yẹ kó fi kọ́rùn ẹ́ so gbogbo lè ní ìsìn àdúrà ṣíṣe kùbùkátà sí kí èèyàn máa fọkàn sí fọkàn sí tó fẹ́ ṣe kó ló ń kà. òbí amúrí kàdífò ìgbà mi ní òun. dára ní nínú àdúrà tí ó tọ́ tó jẹ́ pé èèyàn máa rò pa àdúrà òun ògbà ó ní kí èèyàn máa lọ bèèrè ohun tó yẹ pé ọlọ́run ti parí ẹ̀ náà kò ṣe é. ayé bí ẹbí ló àbíkíyàn máa lọ sọ pé ọlọ́run sọmí ìdóbìnrin ọkùnrin dẹ̀ẹ́ni ọlọ́run sọmí ìdọ́kùnrin obìnrin dẹ̀ẹ́ni gbogbo ilé ní ìsìn àwọn tí ẹ pé àwọn tí ò pọ́síbò ni. Àlèkúrọ́ tó fi rọ́fù ìsọ́rọ̀ ti fi dùn án. Ebi tá máa parí ilé ìsìn níbi máa lọ pariwo ńgbà tí wọ́n bá ń ṣe dùn án. Àlèkúrọ́ tó fi rọ́fù ìsọ́rọ̀ ti fi dùn án. Eléyìí nǹkan ńlá àwọn mùsùlùmí àfikà gbọ́nràn tẹ́yìn bá dẹ̀ lẹ́yìn ò gbọ́ àwọn náà láwọn lè ní ṣùgbọ́n mo nígbà wípé máa padà gbọ́ náà ni sẹ́rin tàn sọ ẹnà wá àtúntà máa ń bára wá sọ gbogbo gbà ó ní pé ẹjá ṣe ìsìláàmù bó ṣe yẹ ká ṣe ní ká ṣe bó ṣe bó ṣe ta máa ṣe yẹn bó ṣe máa yẹn tó yẹ pé òun ni báwọn ànábì ọlọ́run àtàwọn sọ̀hábà ṣe ṣe Islam tọ́lọ́ ń dẹ̀ fi wá gbà lọ́wọ́ wọn tó fi yọ́nú sí fún wọn káwa náà ṣe tiwa bẹ́ẹ̀ nígbà láti rí ṣe ṣe ká máa ṣàdúrà ká máa wá pariwo tẹ́bá lọ sí agbó àwọn ọmọ ìyáwó mùsùlùmí kan tó náà wọ́n ṣàdúrà ẹ máa rí wọn máa forí gbádùbà máa jọra bọ́dà máa pariwo Allah Allah Allah àtúbádìbò gbogbo ilé ní sí àdúrà kọ́ àdúrà ṣiṣẹ́ nínú Islam àní tí wọ́n bá ń ṣàdúrà nínú yàrá rẹ̀ tó ń gbénu lé face náà face wọ́n ní yàrá kejì ẹ̀ ò gbọ́dọ̀ gbọ́ pò ń ṣàdúrà kò nídìí kí yẹn gbọ́ à ń bèèrè pé wá wà nínú masjid ẹwà lẹ́yìn ṣàdúrà ẹwà ń gbógun tálá àdúgbò ẹwà ń pariwo àná àwọn mí àtẹ̀tún máa ṣàdúrà tó máa wá lùlù ṣàdúrà àwọn ya mùsùlùmí tún kó bàndìrì wọnú mọ́sálásí àti kejì mọ́lẹ̀ ní àdúrà inú àwọn ìwọ rẹ̀ òun ni pé kéèyàn máa ṣe pẹ̀lú ohun tó relẹ̀ kéèyàn máa máa bógun ta níbi àjọ àṣìṣe ó náà láfi tún fi eléyìí náà fi àǹfààní yẹn sọ fún àwọn ìjọba wa ó mọ tí wọ́n máa náà dúrà náà wọ́n ń ṣe tí wọ́n ń jẹ́ káwọn èèyàn sí ládùúgbò yẹn ohun tí ń ṣe nínú tó wá òwò náà o ọba tó fẹ́ gbà nǹkan o kí ẹ̀yìn máa lọ pariwo lé lórí pé wọ́n fún mi oúnjẹ ní àárọ̀ fún mi fún mi fún mi fún mi you must me you must ah, fún oh, ní ibi ti gbà tànà lágbà níbẹ̀ ẹ ti mọ̀ torí ẹ ọlọ́run ọba tó ń tó ní ẹ ولا تجهر بصلاتك ولا تخافت بها Ọlọ́run bá inú ayà yìí, ó ní ẹ má máa bógun tándì àdúrà yìí ní ṣíṣe. La tajharu bi salatika. Ìyàwó Aisha ń gbà táwọn fẹ́ ṣàlàyé, wala tajhari yẹn. Wọ́n ní túnmọ̀ rẹ̀ ni pé, wọ́n ní bi salatika tọ́lọ̀ ń sọ́bẹ̀ ní anzala hadha fi du'a'i. Wọ́n ní ayà yìí orí àdúrà ló fi sọ̀kalẹ̀ o. Ó dá lórí àdúrà ṣíṣe ni o adẹ̀ ti ṣàlàyé àyà kan náà fún wa sẹ́yìn àyà tí wọ́n ìdá sọ̀rọ̀ lẹ́fẹ̀ẹ́ rìn báyìí ọ̀nì ajẹ́ká máa ń bẹ̀ yìí pé nígbà tí àwọn sọ̀hábà lọ bèrè bèrè lọ́wọ́ àná gbèpè ṣí káwọn máa pariwo ní táwọn bá fẹ́ pe ọlọ́run sọ̀lọ́run sọ̀rọ̀ wọ́rọ́ di ọlọ́run àná àbí káwọn máa rọra pe ọlọ́run bá ní jẹ́jẹ́jẹ́jẹ́ alábẹ̀dẹ̀ fi sọ fún wọn nígbà tọ́lọ́run sáyà ń kalẹ̀ fún ó dẹ̀ ká fún wọn pé tẹ́ bá fẹ́ pe ọlọ́run ẹ máa pe ọlọ́run ní jẹ́jẹ́jẹ́jẹ́ ni ẹ má máa gbógun ta pe ọlọ́run torí pọ́lọ́run bá ọba tó súnmọ́ wa ju kàṣọ́run wa lọ ni torí ìdí èyí àjọ àṣìṣe pẹ̀lú ariwo kò sí nínú ẹ̀kọ́ ẹ̀sìn Islam kò sí nínú ẹ̀kọ́ ẹ̀sìn wa abẹ́lá ọ̀nà kójọ kó já gbọ́kágbà látẹ̀lé gbogbo àwọn tí à ń ṣe lẹ́làyé fún wa yìí nípa àríbá ṣe ń bá ilé yìí délẹ̀ àkáfà àǹfààní ilé yìí náà fi kọ́ wa wọ́n wá mùsùlùmí kò sẹ́dá tó wà láyé tí ò ní ṣòro ṣòro yàtọ̀ síra wọn ní o kò sẹ́ni tí ò ní kankan tó ń bá pò ó jura wọn lọ ní o ṣe é ríbi táàtì nínú táà ń bá pò ó táàtì nínú ẹni pọ̀ ẹlòmíkà kán onígbà tá a bá tún wọ ní àlìjánà kọ́lọ́n ṣe wá lọ́mọ àlìjánà. tá a bá yìí ti débẹ̀ àìsí ìbọ̀ o torí ẹ̀ máa wá jẹ́ kẹ́nìkan máa wá tàn ẹ́ láyé kọ́ máa sọ pé ṣòro ẹ ti dópin kọ́ máa gbóríṣiríṣi lé ẹ lọ́wọ́ kí ọ̀nà máa wá dààmú òun náà ní ṣòro ọ̀nà àbáyọ sí nínú ọ̀rọ̀ ìlú náà fi rí púpọ̀ máa fi àwọn èèyàn kan ṣòwò tó wáyé pé ṣèlú náà bá rọ́ pọ́sítì kówó máa sọ̀kalẹ̀ láti sánmọ̀ ni kò ní máa jẹ́ káwọn èèyàn máa wá dààmú láàmú káwọn èèyàn máa káwọn kan máa wá káwọn kan máa lọ gbogbo tí wọ́n jókòó sí ìkan tí wọ́n fà àwọn mẹ́kẹ̀ owó yẹn torí ẹ̀ má gbéṣòro ẹ̀ lọ bẹ́ni kẹ́ni mọ́ ibi tá ń bọ̀ náà nìyẹn má tójú bọlé mọ́ má dààmú mọ́ má máa lọ sí àwọn àyè kankan káàkiri kání kí ló ń wá káàkiri kí wọ́n náà bá yọ sọ́rọ̀ ìgbésí ayé rẹ̀ ni tó bá yàtọ̀ sáàárẹ̀ kan tó ń ṣe tó bùkátà kó lọ sọ́dọ̀ àwọn dókítọ̀ lọ síta kó ṣètọ́jú wòsàn kó ṣètọ́jú àárẹ̀ ara tó bá yàtọ̀ sí kó lọ sọ́dọ̀ àwọn dókítọ̀ kó ṣètọ́jú àwọn àárẹ̀ ara tó ń dẹ̀ láàmú lẹ́yìn irú eléyìn o fẹ́ ṣàdọ́ ọ̀fẹ́ bẹ ọlọ́run ah, rárá eléyìn ò nídìí kó máa tójú bọ lílọ sí ọ̀rọ̀ látàjà lánàá fàbádà lè rọ̀ rábà lẹ́yìn ìnira

àníyàn oníkàlùkù kọ́lọ̀ ń kò fi dá lẹ́jọ́ àdúrà yìí ẹfi kún tẹ́mà tí ń ṣe tẹ́lẹ̀ Allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alu al-huzna idha shi'ta sahla àdúrà ń ṣe pẹ̀lú àánú pẹ̀lú àánú ọlọ́run àwọn àdúrà yẹn pọ̀ tó yẹ pé pé àwọn ọ̀tá ló wá pọ̀ tó ń bẹ gbogbo tí wàhálà yẹn pọ̀ gan torí pé gbogbo ẹ̀ ṣe wá búrọ́ọ̀kì lọ ṣe wá há gádígádí báyìí èyí tó tún lè máa ṣe náà tún lélẹ̀ Allahumma kfinihim bima shi'ta Allahumma kfinihim bima shi'ta eléyìí ní sí àgbélépọ̀ ta ìtànà bí kọ́ àwa nìyẹn kò nídìí gbẹ́rẹ́ kò nídìí àtijẹ́ kò nídìí kankan pẹ̀lú ògbó ọlọ́run bọ́lọ̀ bá ṣe múgbà láyé wá ká tó parí Ramadan ni a máa ju àwọn àdúrà yẹn lẹ̀ ní kankan ìjèjì tẹ́nu a máa kọ́ kalẹ̀ ẹ tún lọ ra Husnul Muslim citadel of the believer àdúrà wà ní ẹ̀dá àdá náà àtàwọn tíra àdúrà míì náà tàtún lè máa dárúkọ wọn fún wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti iye tó ń bọ̀ insha Allah aqulu ma tasma'una subhanaka وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ̀ abẹ́òkúta.